nínú ìròyìn wa láṣálẹ́ òní iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn buwọ́ lu àgbéyẹ̀wò òfin ìjọba ìbílẹ̀ ti ọdún 2024 àjọ NCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn rọ́wọ́ tó àwọn méjì fún bíba ohun ìní ìjọba jẹ́ ẹ̀ka lẹ́sìkò dédé àsìkò yìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ la mú wá fún yín láti lè ṣe ẹni tí Abẹ́òkúta Ayọ̀adé Elégbèdé lóníròyìn ilégbèmọ̀ ti aṣòfin ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti buwọ́ lu àgbéyẹ̀wò òfin ìjọba ìbílẹ̀ ti ọdún 2024 bẹ́ẹ̀ sì ni àwọn aṣòfin ọ̀hún ni wọ́n gbèrò láti gbógun ti àwọn ayédèrú oògùn ní ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ síwájú sí i bí àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn ṣe fọwọ́ sí àtúnṣe òfin lórí ìjọba ìbílẹ̀ ni ó wáyé lẹ́yìn tí alága ìgbìmọ̀ asòfin lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ọ̀rẹ́rẹ́bù jẹ̀mílì akíngbadé ti gbé àbọ̀ ìwádìí ìgbìmọ̀ náà kalẹ̀ tí gbogbo ilé sì gbòǹgbò pé kí wọ́n gba ìwádìí náà wọlé abẹnugan ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn olùdáìsí ẹlẹ́mìdé ni wọ́n á pàṣẹ pé kí á gbé àbá tí àwọn asòfin ti ṣọwọ́ sí yìí lọ sọ́dọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún fún ìjọwọ́lù rẹ̀ láti di òfin ní kíkún àbá mìíràn tí ó sọ nípa ìdí tó fi yẹ ká gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan láti dẹ́kun títa àti títànkálẹ̀ ayédèrú àti oògùn tọ́jọ́ ti lọ lórí wọn ni ó wáyé lẹ́yìn tí alága ìgbìmọ̀ lórí ètò ìlera nílé ìgbìmọ̀ asòfin náà Wahab Haruna ti gbé àbá náà kalẹ̀ tí àwọn aṣòfin gbogbo sì dá sí àbá ọ̀hún lẹ́yìn èyí ni wọ́n wá ohun pọ̀ láti gbà wọlé abẹnugan ilé aṣòfin ọ̀hún ni wọ́n wòye pé ìwà ànìkànjọ́kàn àti ìwà wíwá owó ní gbogbo ọ̀nà ló máa mú kí àwọn kan lẹ́ka ètò ìlera máa ṣe ayédèrú oògùn lórílẹ̀‐èdè yìí tó sì kọminú gidi lórí ipa tí eléyìí ń kó lórí ìlera àwọn ọmọ orílẹ̀‐èdè yìí ó wá ní ìdí rèé gan tí àwọn orílẹ̀-èdè kan tó ti gòkè àgbà lágbàáyé ṣì máa ń dájọ́ ikú fún àwọn tí wọ́n ń gbé oògùn olóró àwọn aṣòfin yìí wá dábàá wípé kí a máa lo àwọn ohun èlò ìgbàlódé láti lè máa ṣe àyẹ̀wò àwọn oògùn káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti ní ìpínlẹ̀ ògùn yẹmi dalemo ló jábọ̀ ìròyìn wáyé àjọ NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ́wọ́ tó àwọn méjì fún bíba ohun ìní ìjọba jẹ́ ẹni tí ó jẹ́ gíwá àjọ náà ní ìpínlẹ̀ Ògùn David Ọ̀jọ̀lábí ni ó ṣe àfihàn àwọn afurasí ọ̀hún ní olùléṣẹ́ àjọ náà tó wà ní ìlú Abẹ́òkúta àti Ṣòlòlò ìpínlẹ̀ Ògùn ní ìbámu pẹ̀lú ìpinnu ìjọba ìpínlẹ̀ Ògùn láti sa gbogbo ipá rẹ̀ nínú ìdábòbò ẹ̀mí àti dúkìá àti àwọn ohun ẹ̀rọ tí ìjọba ìpínlẹ̀ yìí lò ọwọ́ àjọ tó ń rí sí ẹ̀ṣọ́ àti ìdáàbòbò ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn afurasí méjì arákùnrin ẹni ọdún méjìlélógójì tí ọwọ́ tẹ̀ ní ọ̀rọ̀ méjì olúwo kólóbó fún olè jíjà ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ̀ǹpútà alágbèéká àti ẹ̀rọ fagbára pamọ́ sí afurasí kejì ló jẹ́ arákùnrin ọmọ ọdún méjìlélọ́gbọ̀n tí ọwọ́ tẹ̀ ní agbègbè ilé ìgbẹ́rin òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè yìí tó kọjú sí ilé ìgbé àwọn agùnbánirọ̀ ní òkè ìléwó àbẹ́òkúta tó sì jẹ́ wípé wáyà iná tó jẹ́ ti iléeṣẹ́ tó ń píná káàkiri ìlú ìbàdàn ló jí ọ̀gá àgbà àjọ tó ń rí sí ẹ̀ṣọ́ àti ìdáàbòbò ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn David Ọjẹ́lábí sọ pé àjọ náà á túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ láti rí sí ààbò àwọn ará ìlú. ẹ ti sọ fún àwọn aráàlú pé Nigerian Civil Defence Corps a wà níbí láti dáàbòbò wọn àti láti dáàbò bo gbogbo ohun ìní wọn ohun tí a ń sọ fún aráàlú ni pé tó máa rí ohunkóhun tàbí tó bá gbọ́ ohunkóhun tó lè pa wọn lára ẹ kọ́ má pẹ́ rárá láti fi tó wa létí tàbí àwọn agbófinró mìíràn gbogbo apapata àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni. àwọn afurasí méjì náà ni wọ́n ti tọrọ ìdáríjì fún ẹ̀ṣẹ̀ wọn. mo ní kò sí nǹkan tí mo fẹ́ sọ ju pé kí n bẹ̀ wọ́n pé kán ṣàánú fún mi kán fojú àánú wò mí lórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀. Súmídé kí máa gbé nǹkan tó ń ṣe tèmi àìlè ní sùúrù àìlè faradà nǹkan kò yí kémi ò lè kọ́ṣẹ́ kò yí kémi ò lè ṣiṣẹ́ àbí mi ò níṣẹ́ kan tí mo ti ṣe tẹ́lẹ̀ bọ́ àìlè faradà a lè ní sùúrù. àjọ tó ń rí sí ẹ̀ṣọ́ àti ààbò ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀ka tìpínlẹ̀ Ògùn sọ pé àwọn afurasí méjì náà ni wọn yóò fojú ba ilé-ẹjọ́ ọmọlára Yusuf ló ń jábọ̀ ìròyìn fún NTA Abẹ́òkúta. wàyí ní ìtẹ̀síwájú akitiyan rẹ̀ láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú òpópónà àjọ FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni ó ti bẹ̀rẹ̀ ṣíṣe àṣìlò ohun èlò léyìí tí wọ́n pè ní laser speed gun ní òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn Ṣèyí Ògúnbáyọ̀ ló jábọ̀ ròyìn náà. àmúlò ẹ̀rọ èyí tí yóò máa mú àwọn ọkọ̀ fún eré sísá ní ojú òpópónà èyí tí àjọ tó rí sí ìgbòkègbodò ọkọ̀ lápapọ̀ orílẹ̀-èdè yìí ṣàmúlò rẹ̀ ni ó jẹ́ láti fọwọ́ òfin mú àwọn ọlọ́kọ̀ tí wọ́n bá lùgbàdì òfin eré sísá mọ́tò lójú òpópónà ti àwọn òfin mìíràn ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Anthony Uga ẹni tí ó ṣe àbójútó ìgbòkègbodò ọ̀hún sọ pé àjọ náà ṣetán láti rí wípé ààbò tó péye wà fún àwọn ọlọ́kọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gá àgbà ọ̀hún wàá mú dá wọn lójú pé ètò lílo irinṣẹ́ tó ń mú ọkọ̀ fún eré sísá ọ̀hún yóò jẹ́ kí ẹ̀dínkù bá ìjàmbá ojú pópó tó ń ṣẹlẹ̀ látàrí eré sísá ẹni tó jẹ́ olùfikùn fún àjọ FRS ọkọ̀ náà pẹ̀lú iye eré tí ó sá àti àkókò kan tó jẹ́ lára àwọn ọlọ́kọ̀ tí ó lùgbàdì òfin ọ̀hún tí ọwọ́ àjọ náà sì tẹ̀ ó ní wọ́n gbé lọ sí iwájú ilé ẹjọ́ alágbèéká kan èyí tí ó wà ní ẹ̀gbẹ́ òpópónà ọ̀hún èyí ògúnbáyọ̀ ló ń jábọ̀ ròyìn ń ti Abẹ́òkúta. àwọn onírìn jù báyìí lọ nínú ìwà fún ti àṣálẹ́ òní ìpàdé wa lọ́la fún àkọsùn ìròyìn mìíràn títí ìgbà náà ayọ̀ adé elégbèdé lóníròyìn ire o.